الثاني وكل من قدر نفسه في علم الاسلام رمضان السلام عليكم ورحمه الله وبركاته حفظكم الله ووسيلكم وألا ربكم الأمر وإني لكم الولي mẹ́rin ọba ní ọgbẹ́ yẹn. Asọ̀rọ̀ ìfẹ́ àti ìgbẹ́ wọn sọ̀rọ̀ wọn láti wọ̀ nígbà sọ̀rọ̀ wọn ọ̀gá àgbà àwọn olùkọ́ tẹ̀. Àdìsí wọn ní àwọn ìgbẹ́ ọba ní olúwa wọn tàbí ìgbẹ́ àgbà ìgbẹ́ wọn àgbà nígbà sọ̀rọ̀ wọn ọ̀gá àgbà àwọn olùkọ́ tẹ̀. Àwọn ilé àwọn ilé ìgbà olùkọ́ tẹ̀ cewa za a kuma ta cikin wani wato a sarki. Wani da shi ɓangaren da kuma yi karatu nínú àkáwọ́ ìṣe ìṣàkọ́kọ́ fún iye ọkọ̀ tí ọ̀sìn tẹ́lẹ̀. Ààrẹ ìṣe wa káàkiri ìṣèlú ìlérí lórí àṣùwọ̀n ọlọ́pàá látàrí ìgbà ní ọgbọ́n tó ti gbogbo Ojú ayé ti fi lo ẹ̀jẹ̀ náà ní àwọn ọmọ ìwà. Ojú ayé ti síwájú títẹ̀ wájú ní àti àwọn ọmọ ìwà lọ ní àlùkà àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá kí nínú ìṣẹ́ tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ ìrìnàjò àgbàdo ọ̀pọ̀ ìjọba tó sára ní gbogbo wa ọ̀làlọ́ ọlọ́run náà gbogbo rẹ̀. Akọ ìṣẹ̀lẹ̀ láti fi pọ́n sọ́dọ̀ wọn lọ́wọ́ Yeah, that's the reason. That's the reason. nípa mímọ ọjọ́ òkú ìmọ̀ nínú ọ̀sẹ̀ lọ́wọ́ ọkọ̀ nípa káàkiri àtúntò sí ẹ̀sẹ̀ yóò máa pẹ́ pẹ̀lú àyè ìmọ̀ ọ̀sẹ̀ ìwọ̀n máa ń gbé wọn. ṣùgbọ́n tí wọ́n ṣe máa ń pè é ìwọ̀n náà máa ń parí lọ́la nígbà ẹ̀kọ́ ẹ̀sẹ̀ máa bá ìmọ̀ ọ̀sẹ̀ ìgbéyàwó ìgbéyàwó تليه يمكن المعروفات هناك استخدام الإمام غيره في إمامه في المسلم بشأنه إدارة الديون إمام كثير العقلاء والناس فليل الفرق في المقام نريه أرسل كريم الشيخ ó lè jẹ́ pé bàbá àti bèbè gẹ́gẹ́ bí a ó lè fi lórí ìwọ̀n. ó sì lè pé ọ̀rọ̀ ti fi á máa ní èsì lára tó bí mú ìtọ́jú rẹ̀ wá bóyá ó lè jẹ́ kàlára ni àbí ti ẹ̀sìn ìbílẹ̀ tí ò tí ì tọ́jú ara tí wọ́n lọ́wọ́ ọwọ́ ní ilé ìkọ́ yóò fi máa lẹ́yìn tàbí kó ní pé ìmáàmù tí ń kúrò báwo ni òun ti ti tẹ́ máa òun dà nínú oríṣiríṣi pẹ̀lú ìfẹ́ tó kí wá ní wá pàtàkì nínú ìyẹn wọn tó ìyẹn láwọn kìíní láti máa ẹ̀dọ̀ kí máa ń wá fi ẹ̀dọ̀ ní ìwájú kó máa bá ẹ̀rọ lọ. Èyí ti tẹ̀sẹ̀ sí yóò tẹ̀sẹ̀ lórí ìwọ̀n tí ìgbẹ́ bá wà lẹ́yìn tó máa ń lò bóyá ó ń gbé ìrìn tó jọ ó ní ẹ̀ṣọ́ ó pàṣẹ ó wá nínú àwọn ìrìn máa ń lò tó ti wájú nínú àwọn àwọn tó ti lọ wí ó fi ìwájú. Ilé ìdájọ́ wà bí ọ̀gbìn kò tó pé ìyẹn ní ìdílé gbogbo ìlú àwọn àgbẹ̀. Sama seperti ini, ini masuk ini masuk di dalam dalam dunia saya ini. Di dunia saya ini yang dalam dalam firman fokus khusus ini. Kuli ibu kalau kuli, kuli pasti betul betul di iman kuli ibu. Yunus juga orang ini, wah kira ini ide. Ujian kalau orang dulu Imam Fatimah adalah menunjukkan kuli waktu Imam Mahdi mengalami hasil ujiannya. Ditulis mengalami mengalami Sebenarnya lagi dari kembali lagi kembali membawa ini dalam kehidupan kita semua telah kuat ini pasti ada di Allah oṣù tó lọ àwọn àwọn ògùn àwọn nígbà tí àtúntẹ̀ lọ ṣàkóso ní ààrùn wọn. ìbáraẹ̀ tí wọ́n wà fún láàrin àwọn ìlú àkókò wa tó ìlànà tó fi wọ́n wọ́n á lọ bá àwọn àkókò ìgbésẹ̀ lọ tààrà èyí tó bá tó máa tó lọ bá wọn báyìí. onígbà tó ń kó òbí àlàyé ìgbàlẹ́ lọ fún àkọsí. láì kọ́ ọba tó ti fi ọkọ̀ wájú ọba tó ti fi ọba wájú. bàtà máa lọ lórí ti lọ àwọn èèyàn tó lọ sọ ìlọ tó bá yọ àti tó pé ayé pọ̀ ní iwájú. Tògbà ìbéèrè òkè láàbùkù ní ìlọ́fẹ̀lẹ̀ tó ti rẹ̀ sí ìlú. Báyìí kọ́ àtúntò olùdarí ìlú ìlú láti kọ́ káàkiri. Ìpàdé ọ̀pá ìlọ́wọ́. Ìdàrẹ́ra àti ojú ìlú ìpínlẹ̀ àti ìpínlẹ̀. Ibi kan máa ṣe wá sí ilẹ̀ sí yóò nílò ìfọ̀kànṣọ́ lórí ìfẹ́ àti ìgbà. Ìyẹn ló ń tẹ̀lé bá tẹ̀lé lórí ìlú àwọn tẹ̀lé sí ẹ̀gbà àwọn tẹ̀lé sí ẹ̀gbà wọn tún ẹ̀gbà tí kò lọ́wọ́ ẹni tó tẹ̀lé. Báyọ̀ ẹ̀rọ tó kò tó ní ìlú àti ìgbà. So, owó mi ló ti ní ohun ìmọ̀ pàṣẹ, òmìnira pàṣẹ, ọkùnrin ó sì ká Now, as it was in that question, you are actually my school in those days that I am not in. What do you think? How many of you are going to do it? So, what do you want to do for? To be, I don't know what to do for that. But when you see, uh, how are you going to do it? Oh, so you are going to be fresh. You want to be, you want to be, you want to be, you want to be, you want to be, you want to be, you want to be, you want to be, you want to be, níjọ́ tẹ́lẹ̀ tó wá sọ ní ìpẹ̀lú mi lọ́jọ́ tó àti ìfọ̀lù àti ọ̀gbọ̀n rẹ̀ yàrá mà á wà ní ìlú ẹ̀jẹ̀ wá sọ ní ìpẹ̀lú. ìgbà tí wọ́n tún máa wò ní ìpẹ̀lú pẹ̀lú ìjọ́rẹ́ tó wà ní ìfọ̀lù kábà àti ìlú kábà àti ìlú wá sọ ní ìpẹ̀lú. àbúrò ló sì tò báyìí kọ́ á lóòrò àbí ìrìn rárá. 也是云南一般很多。所以我现在要我现在去，那俺这里把你产他去原来，还有说我无法感觉是无法我在去无法我。啊，我们的我们我们包括你，你我觉得你可能我们你，你他啊，不但能无论给人听。 ṣùgbọ́n pàṣẹ ọkọ̀ ìlú ti ìwájú. Àtẹ̀lé mọ́ wọ́n mú lọ gba àdúgbò pé ní ìtàlẹ̀ àwọn ọ̀hábà ìlú rẹ̀. Gbogbo ìta àwọn ọ̀hábà kò sáré sí ọ̀pọ̀ ìwà láti rẹ̀. Ṣùgbọ́n kò sẹ́ni tó ta kò tó mọ́ ọ̀pọ̀ ìjọ rẹ̀ ó lọ lọ ọ̀kàlẹ̀ àná. Báyìí ní ìtàlẹ̀ àwọn àwọ̀rọ̀ òwúrọ̀ wá ọ̀pọ̀ ìjọ rẹ̀. Bẹ́ẹ̀ olùkọ́ màtọ́ olóńgbò náà yìí lọ́wọ́ ìgbà tó wá ní orí ìlànà ìdí àkọ́kọ́ àkọ́kọ́ náà yìí lọ́wọ́ ìdí dájú báyìí sọ ìgbà tó wá ní orí ìlànà ìdí àkọ́kọ́ tó wá láti lórí ló ti ní àlẹ́ tó jáde ní ara rẹ̀. Èmi nìkọ́ ọ̀wá ní kí wọ́n rẹ̀ lọ́sàn fún ìwọ̀n pẹ̀lú pé a kì í ti fẹ́ rí ohun rẹ̀ ara ọwọ́ apá ìwé ìkọ̀mọ̀ bá ìrìn lọ. Bẹ́ẹ̀ ni ní ìrànlọ́wọ́ mi, àti àfọwọ́ láti ní ìtọ́jú ọ̀kadà náà. Ìdílé ń lò fún àwọn ìdílé ọ̀kadà ọ̀rọ̀ àwọn ọmọ bẹ̀rẹ̀ máa jáde ní ìlú. بل في آية يخبط إليه التجدين الله عليه وسلم أما وانت يرى مستدل أو عنه مستدل عن الجنة فسوى عنه مستدل إنه لأبوه إني عنك فأخذ رجلا فاستسلمه بل عنك الكفار والكسوة وثم قال الله وجهه oṣù tó lọ sí inú ààrẹ. eléyìí ní oṣù pé kí ìjọba bẹ̀rẹ̀ sí ní ìmáàmù ìlú ìmáàmù láǹfààní oṣù láàbù oṣù ìlú ọ̀hún ìyẹn lórí ìdílé ibi ìlú ó ta ti wáyé so bíbá rẹ̀ ó ní jẹ́ pé ìmáàmù ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ imam ne da mu ko ke ilo wata da ne ko da da ba ta ko da ba ta mu kan mu kan da mu a ni da ko ne da ko ko fa sai yo ne ni alni wa fa sai e wa ni da de ka ni ni ko ko ko ke ni wa ni mo tana wa ta la ni ki mo ta ta ni tó bá ti tẹ̀lé ní ìmáàmù pàṣíwájú rẹ̀ ẹni yóò bá òkú láti rẹ̀ ẹni yóò tó ló yẹ fẹ́lẹ̀ wọ́n lé lọ́dún tí wọ́n mú ọ wá èyí tó ti wọ́n lè lò ní bíá ẹ̀ka ìgbà láàrin yìí tí wọ́n mọ̀ pípé lágbájá rẹ̀ wọ́n ti lágbájá rẹ̀ ní ó lè bá wọn ẹ̀ẹ́ ìró bí ṣé ìró bí ìmáàmù náà máa bá wọn kí ẹ̀ àtẹ̀lé yóò kí ẹ̀rọ ní ìlú ní ara rẹ̀ lọ́nà ìwé pé lákàtí tí wọ́n fi ń wọ́n yẹn lọ́wọ́ ìdíje. Tó bá tó wá ní lákàtí ìwé ẹ yóò ní owó tí àwọn ìwé náà ti kú. Lọ́nà ìwé ọmọ lẹ́yìn yìí lọ wà á ṣùgbọ́n tí àwọn ọmọ tó itu semua nanti dan semua ini semua orang ini video dan semuanya dulu itu dulu ini awal saya kalau itu dulu itu dua dua dua itu jauh ya Yosua Yosua kalau Surah ini ini ini láti ṣe àwọn àti àtúntò wọn tó bá wọn kí kú lẹ́yìn tó kù ó tó kù táyà tó ń wá tó wà lára àwọn ìṣẹ̀lẹ̀ ìwò bẹ́ẹ̀ tó adéjọ́ ìwò tẹ̀lé òun náà ní súnmọ́ fún ẹni tí wọ́n fi lè sàlá tí wọ́n ní kó rọ́pò ìmáàmù tí ó sì bá ìrọ̀lẹ́ láti ṣe láti ṣe àwọn ọ̀nà yìí lọ́dà ní òde ìgbàgbọ́lẹ̀ tó máa ń yé fún mọ̀lẹ́ta lọ́dà ní òde ìgbàgbọ́lẹ̀ tó fẹ́ tẹ̀lé. Ìmọ̀ òkú tó wà wọ̀ ẹ́ òtítàlá ó wá ń lọ́dọ̀ wá lọ mo kàn déédéé lẹ́ka lára rẹ̀ sí rẹ̀ ẹ̀rẹ̀ tó wà rẹ̀. Ó ti kí o bá wọ̀ ní ọ̀rọ̀ ìgbó kí o kọjá wá ní òde lẹ́ka rẹ̀. Ṣé èdè ìgbẹ́jọ́ àwọn ọmọ ìmọ̀ọ́mù náà pẹ̀lú lẹ́yìn lẹ́yìn tó fi oṣù wọ̀nyí. Àwọn olùwájú wa ìlú ìlànà ètò ọmọ ilẹ̀ ìṣáàmù ìlànà ìtàkùn báwọ̀ ọ̀gbìn yẹn. Wọ́n ti lò ẹ̀yìn nípa ìwẹ̀ ìlú. Wọ́n ti máa ń tẹ̀lé ọ̀dà òkè padà òkú ìtọ́lọ́dáàbò. Àwọn ìrọ̀rùn náà ti fi òní dá èrò òní dá padà. Èyí ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ àwọn àwọn ọmọ Kemudian semua orang tua belajar semua. Kemudian semua orang tua nak berkhidmat. Kemudian semua orang tua nak berkhidmat. Untuk itu lah orang berkhidmat. Kemudian ya kan? semua orang tua nak berkhidmat. Kemudian semua orang tua nak berkhidmat. Kemudian semua orang tua nak berkhidmat. Kemudian semua orang tua nak berkhidmat. Kemudian semua orang tua nak berkhidmat. Kemudian semua orang tua nak berkhidmat. Kemudian semua orang tua nak berkhidmat. Kemudian semua orang tua nak padà lówó láyé tó a ọ̀rọ̀ àpáyé náà ní ìfowó lórí yóò wà lókè tiẹ̀ para sì tù wá yóò lè rí ẹ̀rọ bàbá ìrọ̀ o ti o fi hàn lẹ́yìn yóò lè yẹ kí ṣùgbọ́n àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ àwọn ìdí òwe fún nígbà tó wọn fẹẹ fẹ àtọwọ tó wúni ìlú àti nígbà tó wọn fẹẹ fẹ kí ó tó rẹ bí àpapọ̀ parí ni mo àwọn àpapọ̀ tó láti lè fi àpẹ ní àgbàlayé lọ. àtàkù àkọ́bẹ̀rẹ̀ yìí ní ìlú àfẹnú òkùnkùn láàrin tó máa wọ fún mẹ́wàá ó lè má fẹ́ẹ́ fún yẹn. ó lè jẹ́ ìṣẹ́jú ọ̀sẹ̀ ìjà wa òdo kí láwọn aṣọ orin kí n bá yẹ wọ àwọn olóyè pẹ̀lú máa ká pẹ̀lú ọjọ́ òde. due sfruttato ma non è in area di residuo, in area di quindi là si è valutato quindi ma si parla di creazione nuovo e il mio problema. Bene, ora il mio nuovo professore ha e non c'era nessun valore io sto preparando tutto che mi stavo rimanendo più nel caso io anche tí o bá ti mọ̀ sí ìdìbò tó sọ̀rọ̀ ìṣòro yẹn rẹ̀ pé ìṣòro wọn wá kókò ìrìnsẹ̀ wá tí o ti fi tí o parí lọ́wọ́ àtàlà wọn lè ní wọn fi àwọn ọmọ àtàlà

في الدنيا والآخرة اللهم أنت ممن لا يدعاني وأنت الذي بمحبك وقلنا وتدعى ما قلنا لا يدعاني من الله تعالى والتوراة إنك لا تخلق من وصلى الله وسلم على سيدنا محمد